háà kí ló ń ṣẹlẹ̀ sí pọtébù ọmọlálọ́mí tí gbogbo wa mọ̀ kí ló ń ṣẹlẹ̀ sí o mo lérò pé gbogbo yín sì mọ ọmọkùnrin tí wọ́n ń pè ní pọtébù kí ló ń ṣẹlẹ̀ sí pọtébù ẹ jẹ́ ká máa gbàdúrà fún gbogbo àwọn tó jẹ́ pé a sí torí wípé bígùn ṣe mú ẹni lọ tó mú àwọn èèyàn lọ kò múnú wa dùn a kò mọ nǹkan tó ń fà á oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń kú ní ẹnìjọ́ mẹ́ta èyí tó jẹ́ wípé kò tiẹ̀ yé wa mọ́ àwọn èèyàn míì wà tó jẹ́ wípé orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà a kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o kí Ọlọ́run kó máa ṣàánú gbogbo wa lónìí ìròyìn nípa Portable òun la mú wá fún yín ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí gbogbo wa mọ̀ sí Portable tó jẹ́ hip hop musician ó gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o ó gbé fídíò kan síbẹ̀ níbi tí ó ti ń jẹ̀rora o ó ní kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n máa gbàdúrà fún o ó ní àti àwọn tó jẹ́ fáǹsì o àti àwọn tí ń ṣe fáǹsì o ó ní kí wọ́n gbìyànjú láti máa gbàdúrà fún o torí wípé inú ìrora ni òun wà ó ní kí wọ́n máa gbàdúrà fún o ó ní òun ò fẹ́ kú ní kékeré ó ní àwọn ọmọ òun pé àwọn ọmọ òun kéré pé òun ò fẹ́ kú ní kékeré pé kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n máa gbìyànjú kí wọ́n máa gbàdúrà fún un Portable tún fi pẹ̀lú rẹ̀ wípé òun ni nígbà tó bá ń dùn ni àwọn èèyàn ni wọ́n máa bá ẹ̀jẹ̀ ń bẹ̀ ó ní nígbà tí ó bá kú ìwọ nìkan pé gbogbo wọn máa sá lọ ni lónìí ìròyìn nípa Portable ní ṣókí tí a mú wá fún yín rèé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú gbogbo wa ó máa rí o a kò ní rí báyìí báyìí kẹ́tù máa lọ ẹ gbìyànjú láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ire ó dìgbà